والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وسيدنا لكم لكم على السماء بعد أنتم بأني بيري قواسي شكرا ọ̀rọ̀ awáṣe ìdánilẹ́kọ̀ọ́ set engine kò set jẹnẹrétọ̀ kò tàn tó sì dánilẹ́kọ̀ọ́ dé ìgbà náà lẹ́sẹ̀sẹ̀ máa ń jẹnẹrétọ̀ ìgbà náà lẹ́sẹ̀sẹ̀ ń gbìyànjú sẹ́ńdínì òṣìṣẹ́ àbí òní ṣiṣẹ́ ó fi ń hàn irú àwọn àhàtà kọ sí wa. àti bá a ṣe rẹ́dì tì láti fi ẹ̀mí àti nǹkan àní wa jagun sójú ọ̀nà ọlọ́run sí nítorí kò síbi ẹsẹ̀ lè pèèyàn kan láti jìnnàjìnnà kó wá bá yín sọ̀rọ̀ lọ kẹ́ máa wá ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe ìkọ́mọ̀tì bínú lọ kódà kó ṣe pẹ́ kó o sì lápò tó bá sọ̀rọ̀ tó à ń bọ̀sibọ̀sì gbogbo eléyìí máa fi hàn wá pé Our below the level of standard ibi táwọn yẹn ti dé lónìí nípa àti lágbọ̀ọ́yé ẹ̀sìn kò sàdédé jẹ́ bẹ́ẹ̀ nítorí ìhà tá a kọ sẹ́sìn kìí ṣe ìhà tó pàtàkì lọ títí tó a kó orin fújì là ń bọ̀ wá kọ fẹ́ẹ̀mù gbàdẹ́ ti máa ṣẹ́ẹ̀tì kínní lẹ̀ náà ní bàbá fújì ń bọ̀ láago márùn-ún láti aago márùn-ún àṣùbà wọn ti máa ṣẹ́ẹ̀tì títí dáago márùn-ún rọ̀lẹ́ so ọba ni lọ́kàn jẹ́ púpọ̀ kò sì yẹ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èló ló ń ná wa gan láti ra gbogbo àwọn pàǹdùkú mi eléyìí ti pẹ́ irọ́ lásán agolo lásán èló ló ń ná wa títí ẹnìkan bá di júdà òrẹ́ lẹ̀ tó ná ní nǹkan kan ẹnìkan kú nílùú yìí náà wọ́n á ní ká bá wọn pín ogun rẹ̀ nínú nǹkan tó fi sílẹ̀ láyé àwọn sound system àti gbogbo ń tọ́ jẹ mọ́ èròjà orin sẹ́kì tí wọ́n bá ń kọrin níbí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin lóye wọ́n mọ̀ pé nǹkan dùn ọ̀nbẹ nu tó fi sílẹ̀ mùsùlùmí sì wọ́n fọ́ràn ẹlẹ̀ tó ń gbàgbọ́ dámọ̀ràn pé eléyìí aburú ló fi ẹ̀kí fẹ́ fi sí tó ṣe ń lò láwọn mọ́ṣáláṣí wọ́n á sẹ́rú mọ́ṣáláṣí ẹgbẹ́ lọ sí mọ́ṣáláṣí àwọn ọmọ bá fà sí kọ́ríkọ́ lọ mọ́ jù táwọn máa fi pawó <laughs> pẹ́pẹ́ àwọn eléré ní ọmọ wa háyà rẹ̀ táńlẹ̀ eléré òfò tó àwa náà ní ìsinyìí báyìí èlò wọn ń ta gbogbo ẹ̀rọ yìí ó yẹ ká ti gbàgbé pàápàá kí nígbà tó sorí gbangba yìí ó ti pẹ́ńbì ti pẹ́ńbì rọ́lá tán ni mo rò pẹ́yìn náà rí i kọ̀ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí fira rẹ̀ hàn pé irọ́ lásán lò mo rò pé ní òní ni bí ẹ̀mẹ́ẹ̀dógún irú nọ́nsẹ̀nsì ti ń ṣẹlẹ̀ ok ẹ wọ àwọn ansẹ̀tì irọ́ tá à ń kó káyìn ẹlòmíín bá yọ ansẹ̀tì ní ìfẹ́ ẹ̀rọ ọ̀bàrà alẹ́ ọ̀bàrà òkú sọ ẹ pé yọ gbọ́wọ́ tán níbi tó kára bàtà dé ẹ sì mọ̀ pé nǹkan kan kí ni kọ́ ni máa mú kánsẹ̀tì kọ́ gbọ́wọ́ tán àfi tó rẹ̀ bá pọ̀ ókè wọ́n tó di tó lé díjú ra ansẹ̀tì báyìí díjú ra nítorí wọn máa fi báyàn sọ̀rọ̀ ọlọ́ ìgbà táwọn fi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́ là ń sọ fún wa pé tá a bá kú nítorí sẹ́kù fún wa nǹkan mẹ́ta ni ó ní sọ̀dọ́kọ́tì ń jẹ́rí ẹ̀tì sàrà àti ọ̀gbẹ́ inú rẹ̀ lélẹ́yìn kéèyàn bá lè ra ẹ́ńjìnì nìyí tí wọ́n fi ń báyàn sọ̀rọ̀ ọlọ́ títí láéláé ọmọ gbalada rẹ ọba ọba wà láyé táwọn kan bá sátí ń lò fi máa ń sọ̀rọ̀ lọ ọmọ gbalada tó gbogbo bí téèyàn máa ń náwó sí téèyàn padà kábàámà rẹ ni ìgbà míì yọjọ bí ìgbà táwọn ọmọ ti ń mójútó àwọn ẹ̀rọ yẹn ni ò ṣe tó sòwò ọ̀rọ̀ Yorùbá tán adìẹ ńlá agùn ìyẹn ni ọ̀jẹ́ tí ìjọba ti di pàǹdà kí lẹ́yìn náà fẹ́ ṣe gbogbo ìyànjú yóò máa padà ìyànjú rọ gbogbo wàhálà ọjọ́ bá ń ṣe yóò máa já rọ nítorí pé gbogbo ẹ̀ ti pàǹpàǹ lásán kò má ẹ̀wọ̀n jẹnẹrétọ̀ nǹkan ó tó ba gbogbo nǹkan sọ̀rọ̀ ń jẹ́ mo rò pé ẹ̀yin náà ti dùn rẹ̀ mà tó bá yẹ kó wọ́n pààrọ̀ rẹ̀ ó kálukú ọmọ so nítorí jẹnẹrétọ̀ náà ní stabilizer nǹkan jẹnẹrétọ̀ náà ti ba tiẹ̀ náà jẹ iná máa ṣẹ́jú lẹ́mìí wa ni wọ́n máa dákú ni wọ́n máa dájú wọ́n yẹ káàró tì wá náà wọ́n yẹ kẹ́ni kò ti gbé sáàbù mi wá wọ́n yẹ kẹ́ni omi náà ti gbìyànjú láti ike ẹ dákú ẹgbẹ́ ńjìnì ẹ̀kú omi nì àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin wọ́n yẹ kó ti tẹ̀lẹ̀ náà ọlọ́run ẹlẹ́dàá wa ó bu aláṣírí tí ẹ fi lè dijú serú nǹkan bá kí ló dé èèyàn fẹ́ gba aládàá ni èèyàn fẹ́ wà lìjẹ́nà ni ó dàbí ìgbà tí ẹ ń pòwe pé ẹni bá dá sọ fọ́ọ̀gùn òní kọ́ palaro ẹ̀yin náà ni ẹ bá pààrọ̀ rẹ̀ bí wọ́n ṣe máa ń ṣe ń lu mìíràn adúpẹ́ fọlọ́n pé yẹn ṣe bẹ́ẹ̀ lẹ̀ bẹ̀bí ọlọ́fẹ́ bá a sọ̀rọ̀ lọ wọ́n ní kọ́ ọ̀rọ̀ tó tún fi bá a sọ ọlọ́mọṣọ alákùrẹ̀tẹ̀ akùrẹ̀tẹ̀ burúkú nìyẹn tí ọ̀wáyé ẹsìn mi pé inú ọkọ̀ ọ̀nà jíjẹ tọ́pọ̀lọpọ̀ ń jẹ́ ni àwáyé wa tèrè torí délé à ń fẹ́ kẹ́ sọpráìsì wa kó tó dọ́sẹ̀ tí ń bọ̀ kó tilẹ̀ jẹ́ kó tẹ̀ tí ń bọ̀ náà lẹ́fì hàn wa wọ́n pa jùlọ ní mọ́sáàsì yìí tẹ́rọ ọba ni sọ̀rọ̀ kó ti wà ní sẹ́pẹ́ kó tó di ọ̀sẹ̀ tí ń bọ̀ kọjá pé ńlá lò ẹ wá sí kó tá a bàjẹ́ ti sọ̀rọ̀ dìnnà kọ̀yẹ́ kí irú rẹ̀ máa wáyé bẹ́ẹ̀ torí rẹ̀ lẹ́yìn à nídìí ká sọ pé ta ni ó ṣe kọ́ má máa di pé ẹbẹ sọ sí ẹ̀mí di kárí mi àmọ́ pé ẹni tí ó ṣe ń tọrọ ọlọ́run wà tí ó sì máa retí ládàá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run sàmẹ́tìbà lọ rà á ẹwọ́ ẹni tó bá ní experience wọ́n tún lọ jẹ́ pé dákúdájí mi látún ọ̀nà ọ̀bà yóò fagbára ká ọlọ́run bó sì ṣe ní nǹkan tó ṣe tí ẹni tó ṣe bá ṣe yóò máa gbalada rẹ̀ títí láéláé ọlọ́run bá kó ṣe bẹ́ẹ̀ ní rọrùn ẹni tó bá ní ìbéèrè kọ́ àṣìkò. Thank you. wọ́n ní kí ni ìdájọ́ ẹni tó bá lọ síbi walimatul Qur'an ètò wọ́pọ̀ jù nínú táwọn máa fi wọ́n máa ń ṣe ń bẹ̀lẹ̀ tàjẹ́ wọ́n lọ síbi ìjókòó ẹ̀tàjẹ́ nítorí pé ẹlọ́mọ ti mọ alukurani ó sì kéjà ní dànwòrò àwọn kọ́ tó bá mà ké tó sì kéjà àmọ́ ní dànwòrò tí èsì wọn máa ké lẹ́sẹẹsẹ tòfin tòfin bọ́lá ti pa anábì sallallahu alaihi wasallam láṣẹ tọ́pa gbogbo àlùmọ́ láṣẹ pé warattilil Qur'ana tartila máa ké al-Qur'ani lẹ́sẹẹsẹ tòfin tòfin ajọ́ kéjòkó ẹ̀tàn jẹlẹ lọ. ẹ rí i pé àwọn ọmọ tó ní wọ́n ń ṣe wàlímà kò sí àmánà nínú rẹ̀ tó wáyé kí wọ́n máa ké gan alógere ni láti bẹ̀rẹ̀ dópin yọ sàn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ jàǹbá ni wọ́n kọ́ wọn lágbọ́n abìkan ibi tí wọ́n kọ́ wọn máa sábà pọ̀ jù wọ́n wá kọ́ wọn léyìí tí wọ́n fi gbé wọn ayé bí bá yọ ka suratul Fatiha tó sì ka suratul Baqara títí dáyọ̀ lẹ́ẹ̀karùn-ún eléyìí ni wọ́n fi fi ṣe àgbẹ̀ lójú yòyò lọ́jọ́ tá a wí. wọ́n á ní kí gbogbo àwọn èèyàn máa wá fowó lẹ̀ nígbà tó máa ti kéwú tó ti kéwú já. tó bá ṣe pé irú àwọn ọmọ báyìí ẹ tiẹ̀ láǹfààní àti ṣèdánwò fún wa ẹ̀ka síbi kíbi láàrin àlùkùránì kíkọ́ kàá. kọ́ka kó sì já geere lẹ́nu rẹ̀ ṣíṣe ayẹyẹ sísàjọyọ̀ lórí ipò ọmọ akéwǹgà àdádálẹ̀ kò ní ìtumọ̀ kaka nígbà tó yẹ pé tá a bá hàl kúránì gan orin ńlá gidigidi ni táwọn ti torí pọ́lọ̀ fún wa ha táwọn ń ṣayẹyẹ táwọn ń ṣàjọyọ̀ aburú ńlá lòun náà bá tún já sí torí kí nítorí kẹyìn mọ̀ ike pé tọ́lọ́n bá sọ̀rọ̀ fún yàn ìyẹn máa ń dúpẹ́ fún lórí ẹ̀ ní ṣùgbọ́n èyí tẹ̀yìn ń sìn kì í ṣe dúpẹ́ ẹ̀rù ń bà wá kọ́mọ́ lọ jẹ́ pé látàrí kọ́lọ́n fún yín lọ́kùnránì hàn tẹ́ wàá ń tẹ́ ń gan ọba di ń tẹ gbàgbé tán bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ kọ́lọ́n sànù wa kí n máa fi hùwà kí n máa fi ṣiṣẹ́ kí mi náà máa kọ́ ẹlòmíì lẹ́yìn tí màá pèsè mi yorùbá bí àjọyọ̀ bí ayẹyẹ ni aláàfáà kan sọ pé tí ọba ti sí wàlímà ajẹ́pá tilẹ̀kùn lè pè pa kí ló dé ó ní à ọ̀nà ẹjẹ́ ni ẹ̀ mo fẹ́ dínà jẹ máa ní àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ ọ̀nà ẹjẹ́ báwo kò sí nǹkan tó burú kẹ́ kọ́ máa kí ó kẹ́ gbowó àmì ẹ̀kọ́ kọ́ dáa kò sí burú fọmọ kọ́ kí ó tán wọ́n parí títí dé ìgbésẹ̀ kan káfọ́n wẹ̀rì àmì ìwà ni gbogbo ayẹyẹ gbogbo àjọyọ̀ ẹ wá san wá alukurani kò ní kò ní mọ̀lẹ́bí ìyá ni àwọn mọ̀lẹ́bí bàbá rẹ̀ ńkọ́ àwọn mọ̀lẹ́bí bàbá bàbá rẹ̀ ńkọ́ àwọn mọ̀lẹ́bí ìyá ìyá ńkọ́ gbogbo nọ́ọ̀sẹ̀ nítorí ẹ̀ ń tàn wọ́wọ́ àǹfààní tó ló ń kọ́ ọmọ tó máa ń ṣe wàlímà ẹ bá kọ́kọ́ ti dánwò fóònù náà ọ̀pọ̀lọpọ̀ ebí rúurú ń borùn náà wọ́n ti sọ pé mahima yakunil murabbi yakunil murabba wọ́n ní bí olùkọ́ni bọ́ba ti ṣe rí bẹ́ẹ̀ lọ́mọ akẹ́kọ̀ọ́ rẹ̀ náà rì bẹ́ẹ̀ lọ́mọ akẹ́kọ̀ọ́ rẹ̀ náà rì èyí náà sì láwùjọ àwa yorùbá nì sọmọ kan bá ń ṣìwà o ṣe ń ṣe pálapàla wọ́n lè mú abẹ́nìkan kí lákùnrin bá ní bá sọ̀rọ̀ ó sì ṣe wọlé mọ́ ẹ̀yìn adìgbé wòlímà tó ṣe ọ yẹ kọ́kọ́ dínà rẹ̀ níbi à ń hùwà pàlàpàlà kí á ní ẹwà lè mọ ibi rọ́nà ibẹ̀ tàn jẹ náà ẹ ríjà tó ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó kan nípa pé wọ́n pe àkíyèsí wọn pọ́nmọ yín náà bẹnu ẹni tó ṣe wòlímà lọ́dún yìí ni bàbá bá ní ọmọ tèmi ò ń ṣe wòlímà ìyá bá ní ọlọ́run ọjọ́ ẹ̀yẹ tiwa ló dé òun nínú àdúrà táwọn sì máa ṣe táwọn tó máa dá wákà ní pé ń jọ ẹ̀yẹ má jẹun kólé ọlọ́run á ìwà wa sọ pé wà ní ìbọn lórí ibú tó ń ni pé ti fara mọ́ wà lẹ́yìn lórí ọgbà Tíkẹ́tì. ni à ṣe náà ní nǹkan tí mò ń sọ ni mu'allim tó fẹ́ ṣe wàlímà fẹ́ gbà òun ṣe tán láti fún ṣùgbọ́n máa tó òun ò ní ṣe wàlímà yóò tún máa kọ́ kí òun lọ ni. ìwọ ìyá tó wá ń gbiná jẹ wọn náà fìdílé nǹkan bàbá bá alukur'an yẹ ó sì ń bi tó ti rọ ọmọ òrìkà ó sì ń bi tó ti lé ọmọ òrìkà kí ni tó máa wàlímà tó tí wọ́n fẹ́ sọ fún wa kó o ti máa alukurani ké nípa àpò oríire ọ̀rọ̀ ọlọ́run tó máa ń ké nǹkan dáadáa ni ọ máa ń ké tiẹ̀ àbí sẹ́yìn máa ké ní sọ a a a alam alam àsálàm ni ó sì fẹ́ yarí máa lọ nash nash nash nash nash ra àbẹ́ ìrọmọtọ́ máa alukurani ké bí a kí ló lò tó náà láwa pé ọmọ alukurani ti ilé yìí náà rántí aṣọ tẹ ti múrí láyé nítorí pé ọmọ ẹ̀gbọ́n yín ọmọ àbúrò yín ọmọ mọ̀lẹ́bí yín ọmọ agboolé yín ṣe wàlímà abẹ́yẹn rántí níjọ́ tẹ bá wọ̀ọ́ pé a níjọ́ wàlímà ráfá àtúrà àmúnù ilé yìí náà rántí kàlẹ́ndà sáńbẹ́ láàrò ògiri yín sọmọ dé màkàwíyá pé níjọ́ wàlímà rẹ̀ ẹ̀sìn rántí bí wọ́n ṣe jó agbọ́dọ̀ yóò bá fẹ́ <laughs> gbogbo táwọn òtọ́ ṣe wọlé bá a lè ka yóò bá àwọn ọ̀rọ̀ burúkú máa mọ́sàtẹ́ gbé lọ alẹ́ nìkan fẹ́ máa lè tó lọ́wọ́ ẹ dákun ṣé ọmọ máa ṣe wà kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ yọ ọmọ alukura ni kí yóò sì ha ẹ ẹ wàá ní kó wọn ayé wọn wà ní. <laughs> èyí tọ́jà tó pàtàkì nkọ̀jà lọ́dọ̀ yorùbá o tẹ́ ẹ mọ̀ pé orí ẹlẹ́gàn fọ́ ọ̀pọ̀ nù ṣẹṣẹ ayé yorùbá ìgbé wọn rò pọ̀ máa wá kò ní rí ṣe ni ìwà náà kú oríire járe wọn rò pé gbogbo eléyẹn kún ìṣẹ̀mí yorùbá ẹjẹ́ apárọ́tì ìrọ̀rùn kò jẹ́ ká tẹ́gbẹ́ kò jẹ́ ká tẹ́gbẹ́ ẹ̀yin wo bí tí alukurani ti dé láyé lónìí ibi táwọn èèyàn àdé tẹ́lómi ọmọ ké lórí tí orí èèyàn sì máa wú tí gbogbo bàbá tí wọ́n bá fẹ́ kan ṣe onímọ̀gbà tí ètì àwọn tí ń kọlura wọn táwọn náà ń gbéra tí ń ṣàdúrà pọ̀ lọ́wọ́ sáwọn ọmọ mi náà ló lóríire báyìí ọlọ́run dákun sáwọn ọmọ mi náà lóríire báyìí. ṣíṣe mọ̀ pé gbogbo nǹkan tá à ń sọ kìí ṣe pé àwa jábọ́ láti inú ra wọ̀ gbogbo tó ti ṣe àwa náà rí tàbí òye ó ní láyé ìgbà yẹn táwọn náà wà kéékèèké àbẹ́rẹ́ òye wa sàn láwọn náà ṣe wà lima àfa wọn kàn gbé wa fò báyìí bí ẹyẹ tó wọn kọ wa láwọn kìnnì kan sọ tá à ń bá ń kà ń jọ orí gbogbo yín òwú. أعوذ بالله السميع العليم من زوال الإيمان. ẹ̀rí ọmọ ọmọ ọmọ hmm, hmm. من شمتة الأعداء ومن الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طبعا كفاتي هذا نوت بير بقرة آلي لامين طبعا بعد وأولئك هم المفلحون الله يبلغ inú wọn máa dùn hmm, ó rí pé oríire ọ̀dàrú ìyẹn ni pé <laughs> tọ́ọ̀ bá rí i ké jábẹ̀ orí adarú bẹ́ẹ̀ ni lákùrá ni wàá ní máa dorí wù. àwọn bàbá màmá wa máa kówó jáde máa kówó jáde àwọn ọ̀rọ̀ burúkú gbogbo pátá wa ń ṣe radarodo àwọn tí ò tó wa ti há gbogbo alukurani wàláhì síbẹ̀ ẹ̀mọ iye ọdún tó mọ̀ ó ṣe àwọn lè kí orọ́ yẹn tó ní káàdì tó àbẹ́ẹ̀kọ́ ni ànàkùn bínàkùn alèmádì bàtìá nù bàtìá náà ànà káàbdò màmí kọ̀ǹkọ̀ ànàkùn wàláhì ọmọ lè sọdún mẹ́wàá lórí ọpọlọ tó wá kú kí ó rọ̀ ju gbogbo nọ́ńsẹ̀nsì yẹn lọ ọ̀rọ̀ ju gbogbo nọ́ńsẹ̀nsì yẹn bọ́ téèyàn mọ̀ wàhálà ni gbogbo gbàtà wọn fi ń ṣe wàláhì àwọn tí ò tó wa ti ha gbogbo alukurani torí kí ọpọlọ ọmọdé ṣáàp àmọ́ ńgbà tó bá kébi táwa ta ẹ̀ bá tiẹ̀ lọ́nu kò ní í ti ṣe nǹkan gidi gbogbo ọjọ́ wa lọ́mọ lọ́nu àríkẹ́ yíyá ló ẹ̀ka alukurani ọpọlọ tilẹ̀ torí ẹ̀ lẹ́sẹ̀ rí i pé sẹ́yìn ah, wa lọ́ọ́ di lè máàmù láti bẹ̀rẹ̀ ìgbà tó ti ṣe tó ti di lè máàmù dìgbà tí ó fi wá kú tí ó sì wọ́n lọ́wọ́ à ń ṣe máàmù pé ogójì ọdún ni gbogbo ń tọ́ ha láti àlámtàrà kẹfà ní sínà ẹ̀yin náà ti mọ̀ tí ọba ké náà fẹ́ ná lọ́kà àlámtàrà kẹfà torí kò sí lórí rẹ̀ sọ àwọn ọmọ wa ẹ ká tètè lu àǹfààní pọ́nmọ́ ò tí kí lọ́ọ́ máa ń rò kò sí nǹkan kan lórí rẹ̀ njẹ́ mi bá fẹ́ kó ròyìn ẹ tètè lo àǹfààní kọ́ mo tètè ha alukurani ẹ sì mú wá sílé kébìdì ẹ má tẹ̀ra yín dànù ẹni tí ọ̀ mọ kí ó pè ìpèkúpè náà ni ó fi sọ̀mọ́ lẹ́nu tẹ̀wárí ká kọ́ ọmọ tí wọn àti fi ìpèkúpè sí lẹ́nu wọ́n tẹ́ wa lọ́rùn ju ìwọ tí wọ́n ti fi rọ́bìṣì sí lórí ahọ́n lọ torí ẹni tí wọ́n ti pèpèkúpè sí lẹ́nu rí ti ń pè ń pèkúpè àti tún wọn ṣe ogun ni àwọn ọmọ tí o ti mọ̀ kankan tẹ́lẹ̀ ètò ṣẹ́dédé tá a fi sí lẹ́nu wàláì ní rí yí padà dáadáa náà ni wọ́n máa pè títí láéláé àmọ́ àwọn tó ti di gbígbẹ ebi wọn ní tígi bá tutù ní í ṣe é lọ yàtọ̀ sí igi gbígbẹ igi gbígbẹ gan tí ìbá pé yẹn lu àgbàlagbà nígbà tí ẹ bá pé pé tó pé ọgbọ́n tí mo sọ ni nítorí pé ọpọlọ tiẹ̀ àtàhàn ó ti gbẹ lórí èyí tí wọ́n ti wí tẹ́lẹ̀ o náà lẹ́nu mi ò ṣe múra rẹ̀ wá lè tó látọ̀nà jíjìn òun fẹ́ kọ́ kí òye sàn sàn ni kò sí wàhálà àwọn náà ṣe tán láti kọ́ sàn sàn wàláàkín ìwọ ti di gbígbẹ o sùúrù téèyàn ó ṣe fún ọ yọ pọ̀ lọ́mọ ní aṣọ́mọ owó ti ọ̀dà wọn bá ṣe dánwò wọn bá ní kíláàsì tó kéré ju gbogbo ètò kéré lọ ńlọ́wọ́ tí ọba àtọ́lá àwọn ìtàn yẹn jẹ èyí tó kéré ju gbogbo tó kéré lọ ọba ni a bàbá mọ mọ kí ó ju kíláàsì lọ ní wàá ní kò burú kí ló dé tó fi sọ fún ọ ní a mo ti ka dálíà mo tún ka màkọ́mọ́ ìṣèlérí yà bíi wánu ṣáfìrì gbogbo àwọn tíra yìí mo ti kà á ní kàkà gbọ́ náà gbogbo ẹ̀ ọ̀ kàn kankan wàláhì kàkúkà sọkúsọ o ò mọ nǹkan kan tòkọ́ wọ bí tá a fi ọ́ sí inṣàlá pẹ̀lú sùúrù bọ́yá o lè wá búrọ́ọ̀ṣì gbogbo ètò pèǹpèǹpèǹ ni wọ́n bá máa gbé ah, wọ́n gbé ohun síbi tí ò ọdún wo láwọn á parí èyí tó ti kọ́ ni tẹ́lẹ̀ torí pé ìwọ rò kí wọ́n ti ọ́ lóore ni ṣebí náà ní í ṣe gbogbo àwọn afáwọn yẹn òun rò kí wọ́n sọ lóore pé pípé lásán ìsọkúsọ mọ̀lẹ́kà kan bá máa fi tó nǹkan hàn yàn ni ẹ bá rí pọ̀pọ̀lọpọ̀ tẹ̀ ń wí lẹ́nu gan ìsọkúsọ lásán torí pé téèyàn ò dúró déédéé Ànábì sallallahu alaihi wasallam sọ pé la salata liman lam yaqra bi ummil kitab ẹni tó bá ti kàyà tíra Fátíhà nínú sọláàtì rẹ̀ kò ní sọláàtì ẹni tó kà báṣubàṣu bí aláìka náà ni ẹ dákun ìgbòho làwọn sọláàtì wa fẹ́ wà jọ gbèǹdè sọ àwọn nǹkan yìí nọ́mbà túláàsì ni kì í ṣe nọ́mbà fẹ́ àwa wá ti wá fi ọwọ́ rẹ̀ hẹ́ mu ọwọ́ àwàdà owó là ń wá tiwa ọwọ́ ajé ká máa wà lẹ́yìn lẹ́yìn gbogbo tó yẹ ká ti mà dáadáa àmọ́ àwọn ọmọ wa wọ́n mọ́ wọn àmọ́ á sì máa tanra wa jẹ tó ń torí ẹ̀ wọ́n lé mọ̀ sí wọ́n lé mọ̀ ẹ̀ jẹ́ lọ́pọ̀ ńbẹ jù àtọ̀nà àti wọ́wọ́ kò sí ní tó burú ẹ gbówó lékiw ẹ sì gbowó tí ọ̀tẹ̀ yín lọ́rùn táwọn ọmọ ọmọ wa kọ ẹ máa sọdà yẹyẹ tó láwọn pé gbogbo owó lé kí ó tẹ̀ ẹ̀sán ẹ̀sán jọ wọ̀lé mà science and technology tó tún wà ń bẹ̀rẹ̀ owó tẹ̀ ẹ̀sán ló lé kí òun ẹ̀sán ẹ lò wọ́n àṣà ibi five naira lẹ́ẹ̀ máa ṣẹ́ tí ọ̀pọ̀ kálukọ́ wa máa wọ́n ti rófì wọ́n á máa mú inú òfin wọ́n máa fi five naira lé ọmọ lórí èló ń five naira ìgbọ́ ọgọ́rùn-ún èló lọ́jọ́ five times hundred kí pure mathematician náà five hundred naira péré kò tí ì tó wọlé kí o táàmù kan mo rò pé yé ẹ sì máa pẹ́ ti sọ gbogbo wọlé kí o à tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ jẹ́ kí àwa náà ká tají ká sí àwọn ọmọ wa lóore kò sí nǹkan kan tẹ̀lé bu ọmọ yín láyé bí ẹ̀kọ́ gidi ẹ̀kọ́ gidi tẹ́ bá bu ọmọ yóò máa rántí yín láéláé kò sì ní dákẹ́ mi máa ṣàdúrà fún yín ẹ̀kọ́ gidi ju kẹ́ fowó lẹ̀ fọmà lọ ẹ̀kọ́ gidi kọjá kẹ́ fi ọlá lẹ̀ fọmà lọ ẹ̀kọ́ gidi torí pé ẹ̀kọ́ ju owó lọ jẹ̀mọ́ tí ọ̀rẹ́ ńgbà tó ẹ pé owó lásán ni wọ́n lé owó kíni tó wọ́n ń kó lọ tó ẹ̀kọ́ ju owó lọ torí ẹ̀ náà ṣe máa ń ṣàpèjúwe pé báwo ló ṣe ń ronú pé ọ fẹ́ dolùmọ̀ láì ṣe wàhálà nígbà tó ṣe pàì lówó láì ṣe wàhálà bó wàá nímọ̀ tó ju owó lọ. wàá ṣe wàhálà fòtó mi náà eléyìí jẹ bó ṣe jẹ tó àwọn tó jẹ pé ìdíwọlé mọ làwọn tẹ bàjẹ́ káwọn náà kún ọ̀rọ̀ ó ṣe tí wọn náà yè koro káwọn náà kẹ́kọ̀ọ́ tó yè àwọn tó yè torí pé gbogbo ọmọ tẹ kọńkọ púpọ̀ ó náà dàgbà yọ padà yé àbá ìdá Ọlọ́run ṣe wá lọ́kàn náà ẹjọ́ dáadáa ṣe sọlá tó gbọ́ àtìkú àṣírí tí wàá tó èèyàn wá gbàgbé ṣe sọlá tó lásùn láì san gbèsè gbọ́ a sọ pé àṣírí tẹ̀sẹ̀ ṣáájú gbọ́ ẹ fi gbàgbó náà ni torí bọ́lá ń ṣe pa aláṣẹ ká ṣe sọ láti ní pé zohor ní máa ṣíwájú asu tẹ bá wá sí gbàgbé ti asùrì ṣíwájú zohor ẹ ṣe zohor ẹ̀yìn rẹ̀ wà tuntun asùrì ṣe náà má lè tún ṣe. so wọ́n ní àkọ́kọ́ àwọn èèyàn wà tí àwọn mà tó jẹ́ pé yíyọ ẹni tí ń ṣe súnà ni wọ́n máa ń yọ ṣùgbọ́n ní ìgbà tí wọ́n bá gbéra wọn sórí Facebook wọ́n máa ń gbéra wọn síbẹ̀ pẹ̀lú àwòrán ẹni tí ò pe súnà ní kàkà wọ́n ya fọ́tò síbẹ̀ fọ́tò tí wọ́n sì rí pé àwọn ti sórí Facebook tó di pé fọ́tò ọ̀tọ̀ lọ́jọ́ ibi tí wọ́n ti fárùn gbọ̀n wọn dànù ṣòkòtò wọn yọ wọlé lọ́yà wọn sì pọ̀ rẹ̀ kọ́lé ó sì máa pè wọ́n lálákàtà kìtì ẹ̀sìn torí ẹni bá ti jẹ̀sìn ọlọ́mú alákàtà kìtì wọn máa pè ìjẹ́rù ṣe sí ìwà dàbí kódà nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò fẹ́ ká jẹ́ mùnáfìkì ojú kan làdá ní ẹni bá jẹ́ mùsùlùmí kó dúró ti islam rẹ̀ kó sì tẹ̀lé sunna anabi muhammed sallallahu alayhi wa sallam ẹni ọ̀bá ti fẹ́ ṣe islam nítorí sàlẹ́sà yẹn wọn náà padà rí ibi tó gbé oúnjẹ sí ṣùgbọ́n ṣe lákàn lè tán orí ara wa jẹ àlè rẹ nìkan kan mí ìtàn jẹ torí pé wọn náà ni wọn padà àṣì bọ́ọ̀ tanra rẹ jẹ bọ́ọ̀ tanra rẹ jẹ ni irú rẹ náà wà láàrin àwọn obìnrin tó ṣe pé ó lè kàn máa bójú kó máa wọ jilbab nítorí pé ó sì wà lọ́ọ̀dì ọkọ rẹ̀ torí ọmọ sọ pé ah ntọ́kọ òun fẹ́ nù kìí ṣe ntọ́lọ̀ ń fẹ́ o ntọ́kọ òun fẹ́ nù ajẹ́pọ̀ ń ṣe láti tẹ ọkọ lọ́rùn sírù rẹ̀ sádánwó ọkọ kú bá ṣe àbí àdánwó ọkọ kọ́ ọ lẹ̀ kí ni a rò pé ọ̀sẹ̀ lẹ̀ yóò wọn gbogbo ẹ̀ dànù ni. ṣé máa bi léèrè ká tẹ́bi yorùbá tẹ́ máa sọ pẹ́lẹ́ hà kí ló dé kí ló ṣẹlẹ̀ ká ìyá mi ò gbójú ìyá mi ọ̀wọ́ sọ gbàgẹ̀rẹ̀ bí eégún rí a ta ilaha illallah ó túmọ̀ sí ike nifaq munafiki ni gbogbo ní sísè kò sí nítorí ọlọ́ọ̀ ìsájọ kọ́ kọ́ lẹ̀ phase one lẹ́rìí ẹ̀rí phase two àwọn munafiki nù òun náà máa wá wọ́nà ike gbogbo ẹni tó bá kú ń di à ń sẹ̀sìn káwọn náà pàtì nítorí kọ́ lọ́wọ́ ọmọ bá fẹ́ nìkan bọ́ ẹnìkan. A'udhu billahi minash shaitani rajim tá a máa ti sẹ̀kẹ́ lẹ́sìn ẹjẹ́ a máa ṣe ń tọrọ ọlọ́n ẹmẹ́jẹ̀ á fi wà múnáfìkì bọ́nà ṣèṣì wà kọ́lọ̀ ń dákun kọ́ mọ́ yà wà múnáfìkì. ó ní ìbéèrè míì ni pé àwọn òbí tí wọn jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ tọ́lọ̀ wọn á ta ọmọ tọ́lọ̀ ń sànù wọn tí wọ́n gba Islam ṣùgbọ́n tó ti fún àwọn òbí yìí wọ́n ti ti sọ pé àwọn gba Islam yìí wọn ò yéé tún máa lọ sí ṣọ́ọ̀ṣì pàápàá jùlọ nígbà tí ìṣe ìṣe kan bá ń bẹ fọ́kàn nínú àwọn mọ̀lẹ́bí wọn tó sì jẹ́ pé ṣọ́ọ̀ṣì wọn ti ṣe wọ́n lọ gbogbo orin tí wọ́n bá ń kọ kò kúkú jẹ́ tuntun sáwọn àwọn náà ti jọ máa bá wọn pàtẹ́wọ́ wọ́n máa pè wọ́n sásìkò tí wọ́n wà ń sọ sí pé àmọ́ mi bó lẹ́wà mọ̀ ń gbọ́ tán pariwo lẹ́gbẹ̀ẹ́ yín wọ́n ń pàṣẹ wọ́n sì ṣe pé ọlọ́mọdé ọlọ́mọdé wọn ò débẹ̀ mọ́ ibà ló ti wà. tó bá ti wá pọ́ ọmọ gẹ́ẹ̀tì ẹ̀ lọ́sàá mọ̀ wá wà ẹ́ tó kúkú ẹbí ọwọ́ ajá gbọ́wọ́ olú ara ẹni pé kíkí níka subhanallah bó láti fẹ́ ṣerú àwọn ìyá wọn. tó ń ti pé ń dunnú ayọ̀ rẹ̀ sì pọ̀ lórí kò ti di mùsùlùmí àmọ́ kò tí yé máa lọ sí àwọn ṣọ́ọ̀ṣì kankan ó dàbí ìbéèrè tẹ́nìkan náà béèrè láti lu kàní ó ní màmá òun òun gbìyànjú pẹ̀lú rẹ̀ gidi pé kó gba Islam ṣùgbọ́n bàbá kan wà tó ẹ pé ó ń ti màmá òun lọ́nà kí sọ́kọ́ wọn o túgbà ti sọ̀rọ̀ kan fún wa nípa Islam yìí tó náà gbọ́ tí màmá òun bá ti sọ létí bàbá òun wọ́n máa má dá lọ́jà rẹ̀ àwọn tó ń lọ mọ́kà wọ́n sì ṣe lọ mọ́kà yìí báyìí nígbà tí orun kan dé fún wọn ní kò wọ́n gbẹ bọ̀ lọ sórí tó ń gbé láti òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti gbé ẹgbọ́n kọ̀ọ̀kan pé agbára ti gbé tegbòtegbò tó gbogbo orú àwọn àdáwò yìí wà tó láti ṣe wọ́n yìí ṣe ìsìláàmù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ṣe sàǹsàn ni yá ayyuhal ladina amanu dukhulu fi silmi kaffa wala tattabi'u khutuwati shaytan ńlẹ́yìn olùgbàgbọ́ òdòdó ẹ wọnú ìsìláàmù tápá tẹsẹ̀ torí tẹsẹ̀ ìgbọ́dọ̀ jẹ́ ó jẹ́ pé abala yín kan lọ́wọ́ à ń bẹ abala kan ti wà lóde ẹ má dàn wò. torí di eléyìí lọ́wọ́ bá jẹ́ mùsùlùmí jẹ́ mùsùlùmí ìbá jẹ́ kèfèrí jẹ́ kèfèrí kírísíláàmù ò sí. torí di eléyìí láwùjọ wa irú àwọn tí ń ṣe rẹ̀ pọ̀ o torí àwọn máa sọ pé àwọn ọmọ èwo ni ó pè àwọn èwo làwọn ò fi rọ́là islam náà lọ́la ẹni bá ṣe kú ní òṣòrí rẹ̀ kọ́lọ̀ mọ́ sí wa ló lórí ibú. ẹ láwọn òbí yẹn sọ̀rọ̀ àkọ́kọ́ ọlọ́run ti kọ́kọ́ fi ń ṣe kò ń gẹ̀rì kí wọ́n láwọn gba islam ẹ wàá fi yé wọn pé islam tí wọ́n gbà wọn wọ́n gbọ́dọ̀ wọ́nà tí ó fi máa kọ́ tí ó sì dán márán nítorí tíjà káwọ̀ kíjà ń káwọ̀ bá fi lè kọ́ ó lè dà wọ́n lẹ́rù nù

tí mo gbìn bá tó bá nà ọmọ yẹn àbòsí kọ́ ló àbòsí ló fún àbí ó lẹ́tọ̀ọ́ láti nà ọmọ yẹn pẹ̀lú pé òun ti òun náà wù àpàlàpàlà. wọ́n ní èdè kan wà táwa Yorùbá máa ń pè ìpè ẹni tó ọba tí ò lè mú ọlọ́run ò tí ì ṣẹ̀dá rẹ̀ pé yọ padà ṣẹ̀dá rẹ̀ ni àbí ká sọ báyìí pé ẹni tọ́lọ̀ ò lè mú kò ní ṣẹ̀dá rẹ̀ láéláé ìsọkúsọ lásán náà sẹ́yìn pé yorùbá lẹ́bùn àkọ́kọ́ kì í sẹ̀sìn lọ́wọ́ àlọ́dà rẹ̀ àṣà náà ni tá a ti ṣe gbọ́ náà bàbá wa máa pa lówe náà lọ́mọ náà máa pa lówe òwe ń dá kọjá wọn ò ti sọ tán onílà kẹfẹsẹ̀ wàá ronú sí pé ṣé ọ̀rọ̀ sí lélẹ̀ èé sọ̀rọ̀ ìsọkúsọ lásán ni àkọ́kọ́ ni pé ọlọ́run ọba òun la lágbára gbogbo agbára òun la lágbára gbogbo agbára ṣé nǹkan kan wá ń bẹ lẹ́dà tí ó wà lè mú ẹlẹ́dà rẹ̀ ìsọkúsọ burúkú lásán ìsọkúsọ burúkú lásán ọ̀rọ̀ kèfèrí ni tí ọ̀yẹ́kọ́ máa jáde lẹ́nu mùsùlùmí wọ́n sì máa pa lówe torí kó lè bá a túmọ̀ sí nǹkan burúkú ni kìí ṣe pọ́lọ̀ gangan náà gbà lérò ṣùgbọ́n wọ́n bọ̀nà ọlọ́run wọ́n fẹ́ fi dẹ́nìkan lẹ́kùn àti kọ́ńdúkọ́ńdú sí wọn. bí kápọ̀ ọmọ yìí ni ọmọ ọ wá fẹ́ yọ ọmọ kọ́ ọmọ tó ya gara wa gbogbo tẹ bá ní kó ṣe kò ní ṣe gbogbo bí tẹ bá ní kó tọ̀ kò ní tọ̀ so ẹ̀ wá ń jọ ń fa wàhálà pẹ̀lú rẹ̀ náà wọ́n sọ pé wọ́n ti ń fojú wọ ọmọ ẹ rí ó pò ṣeun táwọn yẹn wá ń bẹ̀ yín táwọn yẹn wá ń bẹ̀ yín náà ni à lọ́mọ náà sọ pé kò sí tẹ̀sí kò sí tẹ̀sí ọmọdé lèmi náà ni ẹni tọ́lọ̀ ò lè mú o ọlọ́wọ́n bò tí ìṣẹ̀dá olúwa rẹ̀ ó kè sí ọlọ́lọ́ tó fi wá jẹ́ pọ́ sọ wípé ẹni tí wọ́n ọlọ́run ò lè mú o tí olúwa rẹ̀ ọ̀gbádùn tóbi a máa gbéra rẹ sípò ọlọ ìsọkúsọ lásán ó sì lè jẹ́ pé akẹgbẹ́ ní ń halẹ̀ mákẹgbẹ́ rẹ̀ tí ń wò pé òun lóògùn jùlọ tó ń lè fi gba tiẹ̀ jẹ oògùn òfò tó máa kó káwọn ó sì lè jẹ́ pọ̀ gani lérí sọmọ ọ̀dọ́ rẹ̀ àbẹ́ni tó ti kọ́ yẹn ń sẹ́rí tẹ́lẹ̀ ìní ń bínú sẹ́ni tó kọ́ ń sẹ́rí tí wọ́n á sọ fún un pé ọgbà gbogbo inú àwọn rubbish nonsense ọ̀rọ̀ yẹn mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa sọ jáde lẹ́nu torí ẹ̀ ló ti jẹ́ pé de yorùbá wa ó bùkátà ká jọ ó bùkátà ká jọ torí lẹ́yìn pé wọ́n ní tá a bá rí kinní kan a máa fi kinní kan ṣẹbọ ìmáàmù ní pòwe mọ́ṣáláṣí nínú kútùbà jímà ṣe wọn fáwọn bàbá wa wọ́n ní tá a bá rí kinní kan a máa fi kinní kan àbí ẹ̀yọ́ wa torí tọ́lọ́. Islam náà wàá dà ẹnì kẹlẹ mi náà máa pèdè bí kiri yó yóò máa sọ wípé ìmọ̀ báyà mo lórí ọ̀fẹ́ rẹ̀ kí ni jẹ́ orí ọ̀fẹ́ yẹn ìrìnjẹ́ èdè kiri yó nìyà ẹ ọlọ́run ń gbọ́ èdè kiri yó nìyẹn torí ẹ tó bá tẹ ẹ bá tèsè èdè tó kí mùsùlùmí Yorùbá gan máa sọ tẹni tí ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bá ń sọ tẹ̀yìn òwojú ẹ̀ ẹ sì mọ̀ sí mùsùlùmí ní sọ̀rọ̀ ni àbí kọrin yó àbí ẹlẹ́bọ ẹni tí ń sọ òòṣà tí ń ṣe Ṣàngó. ṣàǹgó àwọn ẹlẹ́bọ àwọn òòṣà Ṣàngó yẹn àwọn òwe Ṣàngó wọ́n ti pè wọ́n ní kíní ka òòṣà tó ní tògùn èso ọ̀nà àbí òye wa ẹ bá ti sọ pé òòṣà tó sọ pé tògùn èso ọ̀nà tẹ̀sán yóò tún wá pé àtẹnu bàbá oṣù àgbọ̀n ológun tó gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn ó yẹ kí mùsùlùmí ti jọ ìdí ẹnu ẹ̀. tí yorùbá bá ń pọ̀fọ̀ ń gbà mí ṣe ń pọ̀fọ̀ sẹ́yìn wá wò pé á ọ̀pọ̀ lẹ́nu aláàjì yóò ní ẹ wá yorùbá ni àbẹ́ ẹ̀rẹ́ wá yorùbá ẹ̀mú kan kì í mọ́jọ́ kọjọ́ mọ́mà yọ sẹ́mi pé wá yorùbá ni àbọ̀ fún èdìdí di òrùn kó di òrùn kó rùn ọmọ yọ ẹ̀rẹ́ wá yorùbá bàbá ọlọ́fọ̀ ọbú aláìlórí lọ́wọ́ àwa ló ń sọ ẹwà yorùbá ẹwà kọ̀ aburú rẹ̀ sí rí. tó àwọn ọ̀fọ̀ lọ́pọ̀lọpọ̀ ń pè lẹ́nu tó rò pé ń gidi mùsùlùmí làwa sálùkùránì ló ń fi sọ̀rọ̀ bàbí sànàbì sallallahu alaihi wasallam irú rẹ̀ náà ni ẹ̀ rí tí mùsùlùmí ọba ni ọtẹ fi nǹkan ti pé tí mo ń sọ yìí kì í bọ́lọ́ ti wá súrà o lọ́wọ́ <laughs> pé ọ̀rọ̀ bíbélì nìyẹn ọ̀rọ̀ àwọn ṣọ́ọ̀ṣì nìyẹn ó pinnu ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹ̀yin náà yọ yà yín lẹ́nu kápẹ́ mùsùlùmí kankan sọ̀rọ̀ ló ní ah ó wá nù àdéhùn àná Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ pé Abu Dawud ló gbà wá àdéhùn ó sì fẹsẹ̀ rìn lẹ̀ fànàbí sọ báyìí ah Allahu akbar bàbá yóò dà fún yín orí aláwùjọ Yorùbá wa bàjẹ́ ṣọ́ọ̀ṣì ní bẹ lórí ọ̀pọ̀lọpọ̀ onótùú máa dá wákà ṣọ́ọ̀ṣì ni òkò yẹ kó rí bẹ́ẹ̀ náà islam náà wá dà islam náà dà ó sì fẹ́ wà lìjánà islam dà iná ìlà ṣe sọ pé lè má mú mi ọ̀fọ̀ tí ń bẹ lórí rẹ̀ kò rí alukurani tó pọ̀ tó bẹ́ẹ̀ wàláhì ọ̀fọ̀ ni wọ́n máa há torí pé wọ́n kọ́ lódù fa lè má mú fa wọ́n kọ́ lódù fa pé bá ṣe tẹ́ ni bá ṣe tẹ́ ni ẹ̀fun láfi tẹ́lẹ̀ oṣù láfi tẹ́lẹ̀ ọmọ akpọ̀fọ̀ báyìí sí ọmọ akpọ̀fọ̀ báyìí sí wọ́n mọ wọ́n ká fún wọn náà àwọ̀gìnì pa ní sọmọ ẹ̀yà wọn nílé pa àwọ̀gìnì wò. gbèsè máa ha sórí lu wọ́n á ní kọ́ ka lìí láfi kò rí kà lè mọ́ mùfá kò rí lìí láfi kà àmọ́ gbọ́ fòfó níbẹ̀ lórí ọ̀daràn wọ́n wá pè ń baba lóòsà babaláwo ó ń bínú kí wọ́n á ní ọ́ bàbá àṣàlẹ̀ wọn elédì irú àdánwò burúkú yẹn kàn wá wàlá nílẹ̀ yorùbá yìí ó ti yẹ kó yí padà ṣùgbọ́n àmì pé yóò yí padà àti ìrì tọ́rọ̀ dán ni máa gbárùkù tẹ̀sí tí ó fi jẹ́ pọ́jọ́ ọ̀la kò ní dàbí òní ọ̀dọ́ ìlú kan ọ̀bá ti gbárùkù tá ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn aburú ni ó kọ̀ntínú aburú yẹn ni ó kọ̀ntínú because ẹ sì ń di kẹ́ kẹ́kọ̀ọ́ gidi bó lẹ ṣe fẹ́ wá hùwà gidi kò ní ṣe tẹ̀já máa kíyèsí gbólóhùn tí wọ́n máa jáde lẹ́nu wa ẹ̀kọ́ ìsìn náà máa ń tún gbólóhùn kódà léde lárúbáwá wọ́n kọ àwọn síra ńláńlá kan nípa gbólóhùn tá a gbọ́dọ̀ wí lẹ́nu gan léde lárúbáwá wọ́n ń pè ní manahil alfam àwọn gbólóhùn tó jẹ́ ìwọ̀ká sọ léde lárúbáwá gan nu ẹ má ti sọ yorùbá wa sọ pé ẹlẹ́bọ náà lọ́pọ̀lọpọ̀ wọn láti pilẹ̀ eléyìí jẹba wọn á tún ní béèrè mí ni pé tí bàbá èèyàn bá jọ dàrán tí ń jalè tí ń fẹ́wọ́ bàbá èèyàn bá jọ dàrán tí ń ṣàgbèrè tí ń ṣe zina bàbá èèyàn bá jọ dàrán tó jẹ́ babaláwo oníyàwó ǹjẹ́ tó ọmọ rẹ̀ bá ń ṣe ọ̀kan nínú àwọn nǹkan tó ń ṣe wọn tó fi jẹ́ ọ̀daràn bàbá ń bá wá bẹ̀rẹ̀ sí ní bá ọmọ wí ṣé àní sọ pé alábòsí bàbá àwọn torí tí wọ́n ń ṣe náà lọ́ máa ń ṣe tí wọ́n sọ pé bíi àdìhì kọ́tàdà àdìyọ̀n tìlkàrọ̀mì wọ́n máa ń ṣáàbàhà àbẹ́hù fàmà wọ́lẹ̀m wọ́n ní bàbá rẹ̀ lọ́jọ́ àdìyọ̀n nípa ká lawọ́ torí bàbá rẹ̀ Hatim olọ̀gá ẹ̀tọ́ lawọ́ láyé tá a máa fi pòwé léde lárúbádò ni. ẹnikẹ́ni tó bá jẹ́ pé bàbá lọ́jọ́ kọjọ́ ya àní kọ́ sí ìyá rẹ̀ ọmọ wa jọ bàbá torí torí tiwàtiwà bí bàbá ṣe ń fẹ́wọ́ lọ́mọ náà ń gbé wiri bàbá ń kásẹ́wó méjì wọlé ọmọ ń gbé mẹ́ta bàbá ń bá wọn ṣe yẹn wò ọmọ náà òun náà bá wọn ṣe ìyàwó bàbá wọn wá bu olórí bu sísá ló rò pọ́ ṣe ah, àwùsù bìlà ó ní sáwàá ní pé bàbá lọ́ọ̀dà rẹ̀ ọ̀daràn bàbá ọ̀daràn lọ́mọ àmọ́ ti jajẹ́ nù fún bàbá ẹ̀ àbí òye wa bàbá àtọmọ ẹlẹ́jọ túbá bàbá òtún á ṣàṣìṣe o tí ń bọ́ ọmọ wí o kò ṣàṣìṣe tó sí ọmọ tó sí ní pàǹpá o nítorí pé kò ní í dáa kí gbogbo wọn lé wọn àti bàbá ọ̀tọ́mọ wọn jọjọ́ lórí ibú àbí òye wa olórí ibú a máa tún olórí ire ṣe tí ó lórí ire ń tiẹ̀ ohun tó ohun ti bàjẹ́ ó ti ta ohun ọ̀fẹ́ kìtì ọ́ bàjẹ́ ohun ọ̀fẹ́ kìtì ọ́ ta ohun òbí ọkùnrin ibú mọ́dé yìí báà ẹ̀yin ṣe wá ń ṣe fi ilẹ̀ bó ṣe bá mi èmi náà ń gbìyànjú lórí ara mi àmójú mi kọ́ ló ti bàjẹ́ wọ́n dàbí ẹni tó pè yàn fẹ́sìn ọlọ́run ṣé gbogbo níta bá ń pè kẹsẹ̀ ń dáadáa tó túmọ̀ sí pàwọn náà ti ń ṣe gbogbo ẹ̀ ni ṣé gbogbo ńlá bá ní kẹ pati tó túmọ̀ sí pàwọn náà ti pati nínú òfin ọlọ́run ọdẹ àkọjẹ pé ẹni tí ó bá pè yàn lọ síbi ṣe dáadáa kọ́lẹ́kùn náà ń ṣe ọdẹ àpòpọ̀ kọjá pé gbogbo ẹni tí ó bá sọ fún wa pé kinní kan dá kọjá pé náà ti jìnnà sí àwọn olùmọ̀ wa gbé ọ̀rọ̀ so kò túmọ̀ torí ẹ̀ má fojú dira rẹ pé nígbà tẹ́mi sì ń ṣe má sì jẹun sọ fún ọ kó wọ́n má ṣe nǹkan méjì lọ́lọ́run fi pọ́ láti túnra rẹ tún ẹlòmíì ṣe o ò tí ì lè túnra rẹ ṣe kò pé kó ọmọ tún ẹlòmíì ṣe torí pé ọlọgbọ́lọ̀ gbà nítorí pé ọya abetí lápá ọlọ́run lè fi ọ́ ṣe sábàbí kẹ́ni tó ń bá sọ̀rọ̀ kó wọn gbọ́kọ́ gbà ó tún á ní ládàá ń bẹ̀ náà tonti pé kò dáa pé wọ́n lọ sọ pé ẹ má ṣe dáa ẹ má ṣàìdá ìwọ náà ló ń ṣe ṣe eléyìí jẹ́ ṣe jẹ́ bàbá àwọn bàbá wa àwọn màmá wa ipò tí wà gáà fọ́ma ọmọ máa ń sábà wo bàbá àtìyá rẹ fáwọn náà dáa jù láyé kò yóò mọ aṣọ wà yín lọ́nà tẹ̀yìn ọ̀sọ́ nítorí bá rí tẹ̀ ń ṣe gangan ẹni tó sọ fún pé yóò múra síbẹ̀ lórí náà pé wa inna ala atharihim muqtadun bá a ṣe bá àwọn bàbá wa làwọn ṣe àlejò kẹ́ni kan sọ pé tí bàbá ṣe kú ọ̀dà àti tó lórí rẹ̀ ọba pé ṣẹbi lọ́ọ́ fà tọ́pọ̀lọpọ̀ fi ń kú sí ibi dí àbáyé pẹ̀lú àwọn bàbá wa àwọn bàbá wa àwọn bàbá wa kó sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti ayé gbogbo àwọn fúláwùnà àwọn hamana àwọn kọ́rùnà àwọn abúláhàbì àwọn abújálì gbogbo àwọn lórí ibú ńláńlá tó gba gbogbo òdòdó gbogbo ẹ̀yẹ nídìí orí ibú yẹn ní tó sọ wọn tó lórí ibú náà lónìí ọ̀pọ̀lọpọ̀ ti mọ dodo àmọ́ wọn ò ní fi tí wọ́n ń ṣe sílẹ̀ nítorí ah, à tabalà gba ni wọ́n ń sọ yẹn à ah, ó túmọ̀ sí pé bàbá kú lórí àìdánu àní bàbá ẹ̀ kú lórí àìdá àwọn ọmọ kú lórí ẹ̀dá. sọ̀rọ̀ máa wò yín lọ́nà tẹ̀yìn ọgbà ẹ̀rí tí ọmọ bá ṣe nǹkan kan lẹ́wọ̀n ṣe à ayé bàjẹ́ ayé dàrú ayé ọ̀bàjẹ́ kọ̀ dàrú ẹ̀yin lẹ́ dàrú lẹ́ bàjẹ́ àwọn báyàwó wọ́n sì wọ́n kọ̀ọ̀kan ṣe bẹ́ẹ̀ ń gbà ní bàbá mà gun màmá àbí wọ́n ń jẹ̀ sẹ́yìn wọ́n fẹ́ máa gbọ́ yé o ẹ gbà mí o ẹ ṣe kí ni o wọ́n kọ̀ sá gbọ́ bẹ́ẹ̀ wọ́n sá rí i pé tọ̀ gbogbo nǹkan lọ ok ok ok àwọn ọmọ ti kásẹ̀ ó tún yá kéésẹ̀ kan kéésẹ̀ méjì kéésẹ̀ mẹ́ta tó ọmọ ti mú ọmọ náà wà máa wá ìbọ́kùnrin lọ́mọ òun náà máa wóbìn obìnrin lọ́mọ òun náà máa wọ́kùnrin irun tí dáàdì máa ṣe pẹ̀lú mami yà try. ẹ wà láyé bàjẹ́ ayé dàrú àwọn ọmọ àsìn àwọn bàbá sì ń kọ́ àwọn màmá sì ń kọ́ kí ló sàn wọn táwọn bàbá rere làwọn àbí bàbá heye ìgbà tí wọ́n ń báyàwó rẹ̀ lò lójú ọmọ bàbá ọ̀daràn ọmọ ti fojú káàsì ẹ̀ kò sì necessary kọ́ sọ nítorí òun wò yín pé àní sẹ́ńtọ́ dáa tó bàbá òun ó lè tọ́ ọmọ rẹ̀ ọmọ sí ọjà gan bó ń ṣe ń sọ̀rọ̀ tọ́ba wẹ̀wù òun náà fẹ́ òun rí bí tiẹ̀ wọ́n máa wá agbádá kọ́ má dàgbádá fọmọ rẹ̀ yóò pé irú ètò máa wọ̀ ọ́n tàbí òye tó tó tẹ́bá gbágbádá fún orí máa ṣe báyìí ṣe báyìí máa ṣe báyìí ni ẹ̀yin ni catalog ṣé ń wò kọ́ sí ẹ máa ṣe dáadáa lójú àwọn ọmọ yín ẹ̀kọ́ tí ọmọ máa kọ́ lára òbí látara sọ tó máa bu ọ ní ìsìnkú rẹ ó kúkú lẹ́nu kọ́ kí lẹ́ fi dáhùn ah. wọ́n kọ́ mi o wọ́n kọ́ mi ilé ọgbọ́n mo ti jáde níjò ń bá bẹ̀rẹ̀ ẹ̀dọ́ ojókòó tó kọ́ rí níjò ní yẹ ẹ̀dọ́ ojókòó tó kọ́ rí ọ̀rọ̀ tá a máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ a máa ń sọ bẹ́ẹ̀ ni látàrí pé mò ń wo bàbá mi mò ń wo màmá mi àtàrà ṣẹ́sí wọn ni mo ti kẹ́kọ̀ọ́ ìtumọ̀ rẹ̀ ní lọ́pọ̀lọpọ̀ bàbá mélòó lọ́dọ́mọdé kò ti ń kọ́ lẹ́kọ̀ọ́ bó ṣe máa sọ̀rọ̀ ni bó ṣe máa ṣe sọ́gbàlagbà ni bó ṣe máa ṣe sáwọn akẹgbẹ́ rẹ ni bẹ́ẹ̀ bá ń wá nǹkan bẹ́ẹ̀ ti máa ṣe bẹ́ẹ̀ bá fẹ́ sá fún nǹkan bàbá mélòó lọ́ra yìí rẹ̀ àmọ́ wọ́n rí yín wọ́n rí yín tán wọ́n máa bẹ́ẹ̀ ṣe máa ṣe wọ́n máa bẹ́ẹ̀ ṣe máa hùwà wọ́n máa bẹ́ẹ̀ ṣe máa sọ̀rọ̀ ọmọ ọmọ wa kọ́pì yín ọmọkùnrin ọmọ kọ́pì bàbá rẹ̀ bàjẹ́ ọmọbìnrin ọmọ kọ́pì ìyá rẹ̀ bàjẹ́ ìwà yín náà ni wọ́n máa hù torí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ tí ọba yẹ pọkùnrin ni ṣé ń fi bákan bàkan báwọn ìyàwó gbé ẹ̀wọ̀n lọ fẹjọ́ sùn bàbá bàbá ọmọ sọ pé a ọkùnrin mẹ́ta lọ́mọ àwọn wọn lọ́mọ àjànàkú bí àbí òye àbí òye kì í yàrá torí èmi lọ́jọ́ hmm, èmi lọ́jọ́ torí bàbá kúkú mara rẹ̀ tó ọmọ náà sì sọ́ọ̀dì bíi kọ́jọ́ pé bàbá yín gbogbo gbà ní mọ́lú ìyàwó ẹ̀ àwọn ìyàwó ọmọ wọn wọn wọn mọ̀ abẹ́ lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí òjú ká sọ lẹ́nu lọ ọ lè gbé ọwọ́ wá pé máa fọ́ tiẹ̀ torí bàbá rẹ̀ náà máa fún etí àwọn ẹ̀yà rẹ̀ mọ́gìrì àbí òye eléyìí ò nídìí kútúbà bákan náà ẹ̀fẹ́ yàwó ní ìsìn ọ̀rọ̀ díẹ̀ báyìí ó tó olórí ibú rẹ̀ kò ní dáa fún ọ tí ìyẹ ọba ti fi ọ̀sẹ̀ kó oṣù dànù ọkọ ní bá wò tẹ bá lọ wo fáìlì ìyá rẹ̀ náà ìyá náà kó ṣe máa sọ bàbá sọ pé ẹ mẹ́jọ yà yín ìyá rẹ̀ gan títí máa ṣe nù ọmọ ń kẹ́kọ̀ọ́ lára yín ọwọ́ ayagbéwìrì ọyọ ológun òfò ọyọ ń zìnà ṣùgbọ́n lẹ́sìn fẹ́ kọ́ mọ́ rí ìwà yín náà torí ẹ̀ ẹ kíyèsí tẹ́ ẹ bá jẹ́ ẹ rí lọ ọmọ láti kékeré máa ṣe ti bùn nínú èpè ẹnu yín òun náà máa èèyàn máa kọ ọmọ kékeré igbó ló ṣe ah, ìyá ìyá rẹ̀ ń kọ́ bàbá ń tó bá pé ní a fi kọ́ ọmọ ni ah tó ń ṣe nǹkan tó yà lónìí ah subhanallah subhanallah ọmọ subhanallah ni bọ́ tó ń ṣe ní tẹ́yìn bọ́ èèyàn bẹ lọ fún kú. wọ́n ní jẹ́wọ́n máa ń sáré kí wọ́n wá wo sakun pé káì àárẹ̀ yìí lágbára púpọ̀ ó ti ń ju agbára èèyàn lọ. ṣé ó tọ́ lábẹ́ òfin ọlọ́run kéèyàn tọrọ kú. bí àṣà yorùbá pé kúkúkú yá ju ẹ̀sìn lọ àkọ́kọ́ anabi sallallahu alaihi wasallam ó lẹ́nìkan nu yín ọ̀gbọ́dọ̀ tọrọ kú lọ́dọ̀ Ọlọ́run nítorí aburú ìṣòro ìnira kan tó bá ẹ gbọ́dọ̀ tọrọ kú. tọ́pọ̀ sí ni anábìrin kẹ́ máa bẹ́ lọ tọba di pé ó sun yín nù ẹ má tọrọ kú ẹ wá sọ pé wọn náà kẹ́ máa bẹ lẹ́mìí láàyè lópin ìgbà tó bá gbé ìsẹ̀mí ló lóore ló lóore jù fún mi. wọ́n náà dákun gba ẹ̀mí mi tó bá ṣe pé. ikú ló lóore tó sọ eléyìí ọjọ́ ìkẹta nàbì sallallahu alaihi wasallam tó fi kọ́ wa àmì ẹ má tọrọ ọ̀rọ̀ ẹ má tọrọ ọ̀rọ̀ nítorí àìmọye èèyàn náà nírú rẹ̀ lè dé tọ́lọ́n bá kọ pé àsìkò kú wọn ò tí tó ó tún ti dé mọ́ àjẹ́ kó wọ́n lọ kú o àmọ́ má sọ ẹnu ara ní tóbi yẹn bá ń ṣe àpò kan kí àgbo yẹn sì ṣe àkójọpọ̀ kankan nínú tọ́lọ̀ sí ilé wọ̀. bí kọjọ́ tó gbàdá máa ṣe àgbo yẹn wọ́n kì í pẹ̀lú ìtọ̀ ìyànnì. gbàtọ́lọ̀ wa ràn ọmọ lọ́wọ́ pẹ̀lú àgbọ̀yẹ. wọ́n á ta bàbá lólobó pé bá mi. àgbo yìí ń dán fi tòyìn á ṣe kò tó ẹ lè máa lo tọ́ màálùú dípò rẹ̀ torí tọ́ màálùú ẹ̀tọ́ ni ìsìláàmù ọ̀sán takò ká fi ṣògùn. yàtọ̀ sí tóyìn pẹ́pẹ́pẹ́ gbìn lọ bàbá sá yarí ike bí bàbá àwọn tí máa ń ṣe nù àwọn òsì ní pátá. wọ́n ti ká tẹ̀síwájú láti máa kọ́ fún wa ní àbíká kúkú pa wọ́n tí. a lè pa wọ́n tì í turkwadi sa annabi sallallahu alaihi wasallam tó ní man ra'a minkum munkaran falyughayyirhu bi yadihi fa in lam yastati' fa bi lisanihi فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان ẹnì kẹ́ni nínú yín tó bá ti rí nǹkan kan tí ọ̀dà tọ́lọ̀ wọn bá ti léwọ̀ sanabi kọ̀ fún wa ẹ fọwọ́ yín yí padà tẹ́ bá lè fọwọ́ yí padà ẹ lágbára láti fọwọ́ yí padà anábìnrin kẹ pa hàn yí padà ẹ tó lè fọ̀rọ̀ ẹnu yí padà anábìnrin kẹ fọkàn yín kọ̀ fífọkàn kọ̀ nǹkan ó lè tọ́lẹ̀ jù nínú gbàgbọ́ so eléyìí àtẹnu pé pé ó ń yí pẹ̀lú bá a rí nǹkan tí ọ̀dà sábà tí lè jẹ́ ọ̀dà akọ̀ sáàbà rí àmì ìdù láti kọ̀ kankan. òfin ṣẹ̀ríà sọ pé al-hukmu yaduru ma'al 'illati wujudan wa 'adaman. ìdájọ́ ó máa ń yí pẹ̀lú sábàbí tó dì í kí sábàbí bá ti wà ìdájọ́ wà kí sábàbí ò sí ìdájọ́ ò sí. ìyẹn ni pé àìrí bàbá yín lẹ́ni tí ń fi haramu sí àgbo ńlẹ̀ ní kọ̀ wọn àmọ́ tẹ́ ẹ bá ti rí wọn ẹ kọ̀ wọn ẹ kàn lè má lágbára láti fọwọ́ kọ̀ wọn ṣùgbọ́n ẹ kùnú láti sọ fún wọn so ẹ̀yin bọ́kùn wàhálà lọ́rùn ẹ má kùnú ti sọ́rí ìgbàgbé wọn ẹ má pè ti sọrí agídí wà ẹ má pè wà ó lè jẹ sọ lẹ́yìn fẹ́ẹ́ tó gbogbo ní àná fún ọ̀sẹ̀ ni wọ́n bá kúkú ṣe rọrùn ẹ sì máa bẹ́ lọ kí ṣe pé mo rí kéèyàn ń ta ìdá mo kàn lẹ́nu àti kọ́ fún mo lọ́wọ́ àti yí padà ní bàbàrà bí kẹ́yìn náà máa ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀mí pé àánú rẹ̀ mo ní kẹsì máa bẹ́ lọ pé ìwọ ọ̀rọ̀ náà títí mo fẹ́ sọ fún ẹ jẹ́ wọ́n gbọ́ jẹ́ wọ́n gbà òrè ni ò jẹ́ wọ́n gbọ́ jẹ́ wọ́n gbà lórí kò tó ká máa bá yẹn sọ̀rọ̀ lọ wọ́n bá a lè láì jẹ́ pé àtẹ̀tẹ̀ bẹ́ẹ̀ lọ pé ẹyin tí mò ń bá sọ̀rọ̀ lọ́lọ́dún yé wọn ọlọ́run tí wọ́n gbọ́ yé bí wọ́n ti ṣe ń bá wọn sọ tí wọ́n lè lò eléyìí ló túmọ̀ sí pọ̀ láàánú àwọn tó ń bá sọ̀rọ̀ kì í ṣe pàǹsì rẹ pọ̀ kí wọ́n á lò ní láàánú àwọn tó ń bá sọ̀rọ̀ nítorí torí pé kókó ń táwà pé fàyọ̀ ní tó ń gbọ́ yìí wọ́n náà gbìyànjú láti lò kí gbogbo ó lè bàjẹ́ sórí rẹ̀ ẹ sì máa ń pé ọmọ èèyàn nínú ẹni tó sọ̀rọ̀ jù láti fàánù. ọmọ àtẹ lọ ọlọ́run dákun tí wọ́n pọ̀ yìí ọlọ́run dákun tí rọrùn fún wọn láti lò ọlọ́run jẹ́ kí gbogbo owó sórí rẹ̀ á ń bọ̀ síbọ̀ sí bàbá wa gbogbo gbàtà máa ń bá wọn tó a máa bẹ́ lọ ọlọ́run jẹ́ wọn gbọ́ jẹ́ wọn gbà ìfẹ́nu agídí tí èjì kẹyìn ọ̀fẹ́ gbọ́ tí èjì ẹjì kẹyìn ọgbà ọlọ́run má ti ṣe àdánwò fún bàbá mi bí wọ́n gbọ́ bí wọ́n gbà wàhálà ọjọ́ kan ni bàbá ọba pẹ̀ ọ́ nítorí ká má ṣe má àṣe má ìtọ́ màálù gan tá a ti fi arígbó tó ti ṣe ju ìtọ́ tìyàn lọ ọlọ́run jọ dá a kọ́ lọ́ba ti kàn àmọ́ tó bá bá mu tó ọ̀tọ̀ nǹkan dájú bàbá òkú lórí kwara mu yẹn ṣe àmọ́ wọ ọ wà láǹfààní àti sọ́fún oṣù málábùrú bàbá ìsìnkú sọ́sọ́ fún un sàárè ò ní sọ fún un sàárè náà. wọ́n lè jọ tán kéèyàn yan súrà kan láàyè pé súrà yìí o lè náà fi máa ṣe sọ̀lá tó sọ̀ lójoojúmọ́ ayé torí mọ́tíláṣí táwọn tó ṣe sọ̀lá ti di ọdún mẹ́ta báyìí súrà ẹ̀yọ̀ kan ọ̀nà ni lè má mú yín máa ṣe lásùbà ó lè má jẹ́ ẹbí rẹ̀ o ti di lè má mú tí ń ṣe lè má mú fún yín bẹ́ẹ̀ èyí tó sì mọ̀ fún ọmọ àdájú nínú àwọn súrà ní ké kò sẹ́sẹ̀ ń bẹ̀. kọ́sàtìkà ikú máa ń kà náà dáadáa. Torípọ́nà ẹlẹ́dàá ni lọ́kọ̀rọ̀ ó máa tẹ̀yẹ sọ̀rọ̀ nínú àlùkòrò àn ẹ máa ké tó bá rọ̀ yín lọ́rùn máa àlùkòrò àn. Eléyìí náà jẹ́ eré jásá ní agbára kọ́mọ mọ́nà tó fi lúwẹ̀ jáde má. yóò wá jẹ pé lórí ìtọ̀ láti ẹ̀yìn òní mọ̀ bí kàkúkà lè má mú ká bí kẹkúkẹ́ ní ṣe ẹ̀sà ti wọnú ọkọ̀ iná ọlọ́sọ alálàáfíà irú ààrẹ lẹ́yìn rẹ̀ wá. àmọ́ pọ̀ kẹ́tí bá ń ta sí ilé jẹ́ ìrọ̀rùn tó kò sí pè ní pè. tó ọlọ oríwá oríwá pé olùlẹ̀ bá mú báyìí làdáwò ti wá. ẹ̀ẹ́ tó ọ̀pọ̀ ní tí bá ti mọ̀ pé lè má mú yàn mọ̀ àlùkùránì ṣe kì í sábúrú ní kọ́mọ tí sùrà kan ọ̀ gbàtọ́ ẹ̀sìn tó mọ̀ ní. àbẹ́yẹ̀ ọ̀kẹ́ kíntìn náà kò tún mà ṣe ẹ̀rìn tí wàá dúró ẹ̀rìn mẹ́tíláṣí àmì ládùúgbò yẹn nà tí lè má mú yẹn mọ̀ àlùkùránì ṣe jù eléyìí lọ. ayé sí màfọ́ máa ti kọ́ máa ti àbí káwọn máa ti jù lọ. sẹ́yìn bá ti máa kí ó ké ju lè má mú yín lọ eléyìí ọ̀yẹ́ àbí tó bá pẹ́ ń ṣe dáadáa náà. Thank alhamdulilayi ó ní ọ̀rẹ́ nìkan tó ń bójú àwọn ọmọ wa pè lẹ́lẹ́hà ẹlẹ́hà wọ́n máa dúró pé ẹ má pè mí lẹ́lẹ́hà má àtẹlẹ́hà àti ẹ má pè mí lẹ́lẹ́hà má kí ni kí n máa gbogbo ẹ̀ náà rí àyìn náà láti ilé rẹ̀ ń Yorùbá kí lẹ́lẹ́hà ń bọ̀ wọ́n ha má. tóbi jẹ́lẹ́ ọ̀sẹ̀ ni wọ́n ti máa lè lò. nítorí péde yorùbá ń pè é séde tó dáa. ṣé àkékè kúkú ṣe ń tọ́lọ̀ ń pè ní ẹ̀yìn lẹ́yìn sọ yorùbá ìhìn ọlọ́run ní kóbìnrin kọ́wọ́ sọ gbàgẹ̀rẹ́ rẹ̀ tí ó wà látòkè délẹ̀. súnà náà ìṣòro lọ́wọ́ àti náà ti fi hàn tó kó bojú rẹ̀ náà. tó bojú pé wọ́n á lọ lẹ́hàn àwọn ìjọba ń gẹ́gẹ́ bí àṣẹ tó wá látọ̀dọ̀ àgbẹ̀bí sọ̀rọ̀ lọ́wọ́ àdìwà rẹ̀ sẹ́lẹ̀ kí ló tún ọkọ̀. ẹ̀rí pé nínú ìtumọ̀ alukurani ti tí wọ́n túmọ̀ àlàyé alukurani ti yorùbá ta kọ́kọ́ táwọn bàbá bàbá ti. ìgbà tí ọlọ́run sọ pé wàlẹ́ ìyàtí ìnàlfà àṣìṣe tẹ̀lé nìṣẹ́ ikọ́. فاستشهدوا عليهن أربعة منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا. níbẹ̀rẹ̀ islam ọlọ́run ni àwọn obìnrin tó bá ń ṣe zina nínú yín ẹ tí wọ́n jẹ́rìí tí wọ́n ṣe jù náà. Tábàtí wàá rí lẹ́rìí mẹ́rin tó jẹ́rìí lé wọn lórí tí wọ́n ṣe jù náà. Ẹ ti gbé wọn má lé ẹ má jẹ́ wọn jáde má títí tí kò fún pa wọn. Àbí kọ́lọ̀ wọn ti sọ̀nà àbáyọ fún wọn. Bókì yẹn ti wà ń bẹ̀rẹ̀ sí bàbà. Ó ní jìnnà. Tẹ́lá ti rí èèyàn mẹ́rin tọ́jọ́ ìrìlẹ̀ lórí wọ́n sì máa lè lè títí tí kò fún pàpà àbí títí tọ́lọ̀ ń sọ̀sọ̀ náà báyọ̀ mi àmọ́ òfin tó wà ní pé ẹ tí wọ́n máa lé títí kò fún pa wọn tọ́lọ̀ máa gbé fún mi dè àjẹ́ pé ẹ mà jẹ́ lẹ́yìn rẹ̀ lànà bisalòlá àdìsílẹ̀ ń sọ̀tọ̀ kódò ànyìn kódò ànyìn. قد جعل الله لهن سبيلا ẹ̀tẹ́wọ́gbà ẹgbàá látọ̀dọ̀ mi ọlọ́run ti sọ̀nà àbáyọ fún ọ. tó bá jẹ́ kí abilé kọ́ lọ́kùnrin àbí abilé kọ́ lóbìnrin òun ló ti zìnà ẹ̀sán wọn ló kò títí tí wọ́n fi kù. ọ̀nà àbáyọ mi kò títẹ́ tì wọ́n máa lé máa. tó bá sì jẹ́ pọ́ máa gbéni lọ́kùnrin wọ́n máa gbé lóbìnrin ló ti zìnà ẹ̀ ń nà wọ́n lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn sì gbé wọn jìnnà pamọ́ bọ́dọ̀ kankan ọ̀nà àbáyọ tó dé dé kí ni wọ́n á tó fà yà àwọn bàbá bàbá yẹn ẹnìkan ni wọ́n wá ń ṣe ọkọ̀ àkọlé ní ìsàlẹ̀ ìgbà tí wọ́n sọ ìtumọ̀ ayà yẹn Yorùbá wọ́n ní ara àdínù àbí tó túmọ̀ síbẹ̀ ara àdínù tá a fi sọ pé ẹ̀ha ọ̀tọ̀ nínú Islam torí ẹni tọ́lọ̀ ní kí wọ́n há lẹ́ni tó bá ti dìnnà mo rò pé yẹn ẹni tọ́lọ̀ ní kí wọ́n há lẹ́ni tó bá ti dìnnà ẹ wo fẹ́ẹ́ fi lo gbólò nísìnyí àwọn mùsùlùmí ti ń lo gbólò ìtumọ̀ ẹ̀ há láwọn Yorùbá pẹ̀lú ìtumọ̀ pọ̀ bójú ẹ wá wo orúkú bàbá rẹ̀ pọ̀ òun sọ pé ẹ̀rọ pẹ̀lú ìtumọ̀ àtẹ̀yìnbọ̀ yọ lẹ́yìn bá karú tọkọ yẹn ẹsẹ̀ à ọlọ́run sọ pé kóbìnrin kankan bójú kí lọ́lọ́run ti sọ. ọ ń sọ̀rọ̀ nípa òfin àkọ́kọ́ fẹ́ tó bá ṣe ìdìnnà kí ẹsẹ̀ wọn máa lé títí tí kò fi pa àwọn àwọn. òun á sọ pé àwọn ọ̀daràn tó ṣe lọ́lọ́run ti ṣáájú ìyàwó yín ṣe ká mọ́dì jìnnà ni tí wọ́n ọkùnrin burúkú ìlú wa sọ pé kí wọ́n máa bójú mọ́ òkú yé wa. sọ ara àwọn àṣìṣe tí àwọn kan rí lára ìtumọ̀ tó wá Yorùbá àtàkọ́kọ̀ nù. sọ̀bí káfẹ́ sàsọlé àsọyẹ́ àwọn àsọlé àsọyẹ́ ń gbé ayé àpò ní ìtọ́lọ̀ wọn bá ń sọ̀tọ̀ ìtumọ̀ míì náà tààrà kò túmọ̀ sí tọ́lọ̀ sọ gangan tó ti bá láàyè ìtumọ̀ láti àlè túmọ̀ àkùrá ní gangan but àmọ́ láwọn àtìsí rẹ̀ bẹ̀ iná làwọn kan ti pàkíyèsí pé wọ́n tún gbogbo àwọn àlàyé ìtumọ̀ àkùrá ní sáfẹ́ sí gbogbo èdè àgbáńlá ayé wọ́n tún yẹ̀ wò tó bá jẹ́ pé iléeṣẹ́ ọba Fahad ti Saudi yóò bá tún rú àwọn àtúmọ̀ yẹn tẹ̀ lọ́dọ̀ tẹ̀ kó lọ gbé àwọn kọ̀ọ̀kọ̀ kan dìde tọ́kàn rẹ̀ balẹ̀ tí wọ́n ṣe àtúnyẹ̀wò ìdí nu tí àwọn ọmọ Yorùbá náà èèyàn méjì nu wọn náà fi pé àwọn ṣe àyẹ̀wò nígbà tí wọ́n mú wọn kàn èdè tí àwọn náà kàkó gírì ní apá àwọn fẹ́ sí lẹ́yìn àwọn náà ṣe wọn náà lè jẹ́ pásítì tó kún bẹ́ẹ̀ ń fẹ́ràn pé èèyàn náà ní gbogbo yẹn bọ̀tí kẹta kẹfẹ́ fàyọ̀ bẹ́ẹ̀ nítorí àwọn àṣìṣe ńlọ́pàá Tàǹtàlù tilẹ̀ tẹ́lẹ̀ náà gan-an ní ká jẹ pé wọ́n ní fẹ́. Ṣé kọ́lọ́kọ́ tiẹ̀ lọ́jọ́ kọ̀ ṣẹ́jú fún ìyẹ́fẹ́ nìkan wò lọ? Àbí òye wa? Àbí ó ṣòro fẹ́yìn náà láti tún máa kúra rẹ̀. Nà? Ẹ dáàbọ̀. Ẹ̀yin náà lọ kọ́ pé àlàyé ìtumọ̀ Al-Qur'an tẹ́mi náà ṣe pé pọ̀ jù àbí máa pọ̀ jù. English translation of the meaning of the Quran mélòó lẹ́nu? Ọ̀pọ̀ bàjẹ́. Ok, òkè tí yorùbá náà yorùbá náà sápọ̀ láyé àánú ọkọ̀ ẹ̀mí ti ṣe ń bá sàlàyé yorùbá ti lọ́yà tó sí yóò ṣe sàlàyé tiẹ̀ lọ́yà tó sí lọ́yà yóò ṣe ṣe ṣe tiẹ̀ àbúrò wa jẹ́ pẹ́tọ́ nìkan náà lọ lọ pé kí ní tọ́sí wa máa fa wàhálà kà tó ní tù jésù ṣe pé wọn náà lọ màámà lọ́ọ́ á gbé dọ́kàn lélẹ́yìn tẹlẹ ìjẹba àǹkúrẹ irú àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó ní tuma ni ike ẹni tó bá ṣẹ̀ tó ṣe jù náà dára àbí òye wa ní láti máa sọ pé kí ló ń tò lẹ́lẹ́ àgbà amọ́tà ń sọ torí ẹ ẹ sọ pé obìnrin tó bójú tó tẹ̀ láti lọ sẹ́mi pé ẹ ti dínà máa àwọn tuntun ẹ ti dínà máa wà tẹlẹ ìjẹba tó jẹ ẹ má tò lẹ́lẹ́ àìlẹ́hàbà o torí báwọn bàbá kan ti tún ní kíni ètúkútù sọ ẹ sì mà nínú ìgbésí pírísìpù kan wà tí èmi bá ń ṣe àtúnṣe kan lè mi lórí ìyàwó tí n bá rí i pé ntí ọmọ wò mí ọmọ kí gbogbo aráyé yòókù náà táwọn náà máa ra tó lòun ó di àbẹ́kátà so wọ́n máa bẹ́ká ni alájàpá ló wọ́n máa di tí mo mú malẹ̀ sí èrí mú malẹ̀ sẹ́wọ̀n tó padà máa tó wà sí ìdí. oṣù tó kúrú dáre káwọn obìnrin bá wọn àbí òye ẹ̀sọ́rí pé kẹ́ ẹ bá ti yí máa lọ kẹ́ ẹ yí sọ̀rọ̀ ìwọ gángan. àbí ẹ̀kọ́ ní sẹ́wọ̀n pé kí kọ́kọ́ ṣe foundation pé kí ló burú burú kóbìnrin ọmọ tara yìí ló burú ló bá bá ẹnìkan gbà àbíkó tẹ̀ máa tamara ẹ̀mí náà bá gbà ẹ̀ náà. tó nítorí ẹni ti mọ̀ pé ara lè tèmi ti yarí máa lọ́wọ́. tó kọ́ máa tètè lẹ́sìn máa fáyà mi. màá ti ṣe tún bẹ̀rẹ̀ ṣe pé ó pè kò sí tó burú bá jẹ́ pé àti ìwádìí débi ká máa bá àwọn ìyàwó àwọn sàábà náà ṣe ṣàyè tó gbogbo wọn tó kò kalẹ̀ mo rò pé torí pé ara tiẹ̀ ní sókè òrùn wọ́n máa wọ́nà láti ní pé kí ni kẹ́ ẹ má bàa fáyọ̀. sọ nǹkan tí màá ṣẹlẹ̀ nù torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òrìlé wọn tó wọn gbọ́ ìsìlámù yẹn gan yé dáadáa so from there wọ́n fẹ́ bàtìrì náà jẹ láti sọ pé gbogbo ẹni tí ẹ bá ti ta wọ́n fẹ́ fọ́ tẹ̀ ẹ̀ ilé ìjẹ̀bù sì jẹ́ so kí ni ọmọ yẹn tó béèrè náà náà. àwọn ẹlẹ́mìí kan yóò máa tọ àtọ̀tẹ́ tó bá ti tọ̀ báyìí tó bá lóun wọ tòkòtò tó tún máa dà náà tó bá ti dà á rẹ̀ kò sí wàhálà yóò tọ̀ fún gbogbo sọ láti pọ̀ kan tó bá ti wá tọ̀ fún gbogbo sọ láti pọ̀ kan yóò wá léde yóò fi kan léde bíi pampas jẹ́ gbogbo ìtọ̀ tó bá wá jáde lẹ́yìn rẹ̀ ọlọ́run ọ̀bọ̀ tàmójú kúrò tó ló ti dà á rẹ̀ wọ́n dàbí ẹni tí sóńdà láàmú náà kéṣe kékeré tó ń jẹ́ wà tìyẹ àbí àdàlú ẹ̀wà àbẹ́wà tẹ̀tẹ̀tẹ̀ má ẹni pẹ̀lú gáàrí kéṣe bẹ́ẹ̀ o bó bá mú mi lásìrò mọ̀tò èrú eléyìí látọ̀ kọ́kọ́ máa ṣàlùwà lákòókò láti ọ̀tẹ̀ tó ti kọ́ tábà àìtábà torí sóò ànábì sallallahu alaihi wasallam náà tó bá tábà torí iṣó kò ní jọ́kan náà ọmọ lẹ́yìn. so ẹni tó bá ti gbàdánwò fún báwọn á sọ fún pé kó máa sàlù aláfún sọlá ti kọ̀ọ̀kan irú bàbá ń tọ̀ bàbá ń gbẹ̀hùn òun tábà dáadáa kó tó sàlù àlà yọ wà lè ní ẹ̀mọ́rù kọ́ máa gbé kékeré nìkan ní máa léde wọ́n sì fi pampasì àgbàlagbà náà sẹ́ẹ̀ mà bẹ́ẹ̀ ọwọ́ àkókò náà dákúkọ́ sànù àkọ́mọ́pàdánwò kan wà so ẹni tí irú rẹ̀ bá bá yóò fún kan lébi yóò sì máa ti sọ láti rẹ̀ torí pé dandan dandan ni ká ti lọ nígbà tó pọlọ láti dà o. àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ tí àwọn kọ́lá náà ló ti fẹ̀yàn ọlọ́run lẹ́dàá ó mọ̀ ojú kúrò mi. alhamdulillah eléyìí ìbéèrè tá a bá ká sọ ìbéèrè ńlẹ lónìí wọ́n ní ẹni tó fọmọ lọ́kọ kò ń jẹ́ mùsùlùmí ó sì tún bí àwọn ọmọ táwọn náà jẹ́ mùsùlùmí àwọn ọmọ rẹ̀ sì ti dàgbà lọ́kùnrin ọlẹ́gbọ̀n lábúrò táwọn náà jẹ́ mùsùlùmí gbogbo wọn wà kálẹ̀ ṣùgbọ́n tí ìyàlẹ́nu ọwọ́ á ọ wá fi ọ̀rọ̀ ọmọ rẹ̀ lé ọ̀rẹ́ rẹ̀ tọ́jọ́ kiri yóò ń bẹ̀ tó fi lè lọ́wọ́ ipò ní ọkọ̀ ọmọ lọ́kọ̀ ẹ̀gbọ́n rẹ̀ tọ́ ẹ̀gbọ́n rẹ̀ bàbá rẹ̀ tọ́jọ́ kiri yóò wọ́n ní sórí ìṣẹ́jẹ́ yìí kì í fi sòkótò àyàfi tó bá fi ta bá fomi kó omi ó ti sòkòtò sẹ́yìn lè so àbá bá fi atẹ́gùn pàdé okùn sá lórí so àlè so ọ̀yanilẹ́nu bá àjọ pẹ́ sílẹ̀. أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون níbi ìbálà pẹ̀lú ẹ máa fi káàkiri kẹ máa fi wé mùsùlùmí kí ló ṣe ń gbé èyí ti rí tẹ̀ ń dájọ́ kẹjọ ọlọ́run ni wọ́n lẹ́yìn ìjà àwọn ọlọ́hùn ní káfíìrì náà ní mọ̀mìnì náà sẹ̀bí ilá ọlọ́run ní báyìí ilẹ̀ fáwọn kòtò yìí láti jẹ gàba lórí àwọn mùsùlùmí. ọ̀fẹ́ fọmọ rẹ lọ́kọ ọ̀hálẹ́gbọ̀n rẹ kọ́ ni ní kò fi lọ́kọ ọlọ́run má jẹ́ ọlọ́run má jẹ́ wọ́n náà sọ pé àwọn òkìrì àwọn fẹ́ ọ kiri àwọn ọ̀fẹ́ ẹ̀ tọ́ nínú òfin ọlọ́run tí wọ́n á ti kọrin bó wa lọmọ ọlọmọ tó jẹ mùsùlùmí bàbá mùsùlùmí ọlọmọdé ọpọlọwọ torí kodò bíi dàdán. sọ wọn lè yẹn ṣe sọ̀rọ̀ ẹ̀ tó lówó tẹ̀rẹ̀ ṣùgbọ́n wọn á dà ní araka àjá àlùfàjẹ́ wọ́n tún wá bá sọ láti yẹn lọ lọ́wọ́ aránsẹ́ pé wítìrì mọ́ máa ń mọ́ máa fẹ́ ṣe ràkàtà àlùfáàjìrì mọ màdàníyà tó lè máa bá lọ àbíkọjá ó ń gbára gbéná lọ nítorí pé àsìkò ràkàtà àlùfáàjìrì ò tí tó so wítìrì tó ti fẹ́ fi kọ́lọ̀ dàníyà innamal a'malu binniyat so iṣẹ́ kò ní í jẹ́ ńtọ́lá làásìá àyàfi pẹ̀lú àníyàn àníyàn tí wọ́n ti dà ní ìsìn àníyàn sọ láti sákòókò rẹ̀ òtí tòní ajẹ́pọ̀ ń gbára gbóná mi. sọ̀láàtì wítìrì tó fẹ́ kí sọ̀láàtì rẹ̀ jẹ́ ọ̀dàníyàn ajẹ́pẹ́ gbára gbóná mi ọ̀ ń palẹ̀ mọ́ ni. kí palẹ̀ mọ́ ọmọ bà wá bá ọjà tọ́ba ti ja ọ̀wá ti sọ̀láàtì wítìrì ní sùn ádàmì. sọ pàtàkì ká máa ṣe ìdánìyàn wà. pàápàá jùlọ àwọn lè má mú ọ̀pọ̀lọpọ̀ iná ni lè má mú lè kó sọ láti àwọn èèyàn dàtí gbogbo kókó tí kò tó. kíkó tí Allahu Akbar pẹ̀lú àníyàn kó fẹsẹ̀ àkókò zóòrù wọn ti wà. ìmáàmù ara sí láníyàn tí mo dà lọ́kàn mi àníyàn sọ̀rọ̀ àwòsàn ní zóòrù láti wà. kó sì máa wọ pé káàkiri mo máa tán kí n ìbẹ̀rù mi pẹ̀lú àníyàn sọ̀rọ̀ àti zóòrù wọn á sọ ọlọ́ọ̀kọ́ ẹ̀tọ́ àwọn èèyàn ní gbọ́ mi lé ẹlòmíì kò tó lọ rò kó wọn yóò tó máa bá lọ tẹ́lẹ̀ gbogbo ẹ bá ti di atẹ́yìn bá ṣàlàyé èèyàn tó lè fi súnà mí jọ ọ̀dà lílẹ̀ sàlẹ̀ máa bá sọ láti wọ̀ ká tó jà ká máa tètè ṣàlàyé irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ ọ̀sẹ̀ ẹ̀yin náà tẹ̀ra lẹ́yìn ìmáàmù ẹ̀ mọ́sọ́ àṣàṣù yìí o ìmáàmù wọ́n padà wá hàn sí pé òun sàmì ẹ̀rọ. ìmáàmù yẹn kàtó ṣe Allahu Akbar ẹ̀ kiri kí ọlọ́run kù ẹ̀ ṣàkíyèsí mẹ́ ẹ̀ ìmáàmù ti ṣàtàlẹ́ ó tún àníyàn tó ní ẹ̀yin náà ẹ̀ tún àníyàn dà kẹ̀tún sọ̀rọ̀ àti rẹ̀ mo rò pé yé wa àhàn ilé ìgbà náà àlùfókò kò dé àgbọ̀yé tí lè máa ń bá arúgbó àwọn kúrò tùlọ́ àlẹ́ yẹn wọ́n ní gbọ́yé gbàtó tiri pàṣẹ ti sọlá ẹ̀yin èèyàn á tún tún sọ láti bẹ̀rẹ̀ tí mo bá ti tún àlọ́wọ̀ pàṣẹ ẹ̀yin náà pa mi ẹ̀yin dà lọ́ bá ti ẹ tún sọ láti bẹ̀rẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà lọ́jọ́ Jímọ̀ àgbà mi kí lè má mú orúkọ sọ láti bóun làwọn fẹ́ fẹ́ yóò ti dà ní ẹ̀sọ̀ láti bóun ọ̀sán làwọn àjẹmọ́ Allahu akbar lọ́wọ́ àti tó ń ka tó tó a kí ló dé tó tó ka tó tó tó láti bóun àwọn ẹbí sọ á ah, ní àkúlẹ́dẹ́ ah, ah, jùmọ̀ àmàlò ní o ti gbàgbé mi. Yọ̀wọ̀ àwọn pé àwọn ti fi àmì olóòtú wa sọ pé nǹkan kan ṣẹlẹ̀ á máa bá a lọ bẹ́ẹ̀ ni. Náà ló fi kẹ́nìkan ti ṣèbéèrè kan, ìbéèrè ń yáyà lọ. Wọ́n ní ẹja fún ọ̀lọ́. Àwọn lèmọ́mù lèmọ́mù táwọn èso ni. Oníkìlódé, oníkọ́dún gbọ́ọ̀rọ̀ tó fi ń tò lẹ́yìn àlùbọ́ mo ò rẹ́mi rí tó wá pé ẹ mo sóni o ẹ máa bá sọ láti lọ wọ́n wá pọ̀ tínú fún ọ. àbí kó tiẹ̀ ó ní irú kútùbà tí màtá máa ń fi tó ti wákàtí kan tó sọ̀rọ̀ tó o ti sọ lórí nígbà. àbẹ́rẹ́ rí gbẹ́mú ó ti wá sọ kalẹ̀ o ti máa gba ọmọ àwọn àgbẹ̀ pé wọ́n. olè má mú sí lóbìnrin rẹ̀ torí pé tó súnmọ́ ni pé wọ́n ò sódà torí sígbẹ́ máa ń pọ̀. kó tó wá mọ́tíláṣí lọ yàgbẹ́ à ń pàdé má tó àbí à ń pàdé má òun náà ní máa bí ti fà àmọ́ bọ́rọ̀ lọ ní. lẹ́yìn náà ẹsẹ̀ ń rò kúrò lè mú ebe yàrá náà a sì mọ̀ pé àwọn nítorí pé ìmáàmù kan sí tí ó wàá lọ kóra rẹ̀ títí tó ti jẹ́jọ́ kẹjọ́ ń jọ gbẹ̀dà sí à. sálù alábàjọ́ já náà ní ẹ̀ka lù alájọ ọlọ́wọ́ forí kọ̀ náà yàn ní kàkà. kò sí náà yàn ní kàkà pé àti bá sọ láti wà lù alábàjá lẹ́sìn fẹ́nìkan síwájú. nílẹ̀ Yorùbá yìí ó lè léwu ó lè máa kó yọ̀gbà lè má mú un lọ. gbogbo ẹ̀ náà lọ́ máa ń gbà mọ́ ọ lọ́ ẹlòmí síwájú dàrí lónìí àwọn náà tún lè máa wọ ah, bàbá ìmáà ó ti ṣẹlẹ̀ rí lójú ayé bàbá ìmáàmù jẹta wípé sọláàtì rẹ̀ ńgbà tó so fún síwájú ẹ̀yin ọmọ ẹ̀kọ́ àkọọ́lẹ̀ bébí náà bá kú ilé wa ẹ̀kọ́ máa jẹ lè máa mú. <laughs> yóò bá lọ gbogbo orú eléyìí ìmáàmù náà ló máa bẹ̀rù kó fi tó parí sọ̀lá kọ́ ẹ pé àlù alájíjá àmọ́ kọ́mọ́ ìwà àgbẹ̀ pé olóṣù náà náà máa káwọn ṣe lè gbogbo rọ̀ yorùbá yìí àwùjọ wa wa jìnnà sí gbogbo aburú péré ní àbọ̀pọ̀ kò lè jìnnà sí àwùjọ wa kò fún wa ń dáadáa sí i sọ alọ́kànnì ẹni أشهد أن لا إله إلا أن أستغفرك وأتوب اللهم صل على